الذي لا إله إلا هو الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد المحصي المبدئ المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول الآخر الظاهر الباطن الوالي المتعالي البر التواب المنعم المنتقم العفو الرؤوف مالك الملك ذو الجلال والإكرام الرب المقسط الجامع الغني المغني المعطي المانع الضار النافع النور الهادي البديع الباقي الوارث الرشيد الصبور الذي ليس كمثله شيء وهو السميع البصير أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل وسلم على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين آمين à ń kí gbogbo ẹ̀yin olùgbọ́ wa wọ́n pé àdìjọ́kọ́ jùmọ̀ abárúkà jùmọ̀ aláàjẹká ṣèwúpẹ̀ ẹ̀ka àwọ̀ sórí ètò tí anki kò ní alifik fi dín lórí one zero one point one parrot fm lókè bèbí nílùú ògbómọ̀ṣọ́ ọ̀làdùnní bèlè lórúkọ mi o mo ń bẹ nínú yàrá ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú eh, sheikh dr sharafdin gbadebo ọ̀rọ̀jì tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ alimọ̀dínà center ẹ̀ṣánú ajé lọ́gbọ̀nsọ̀ sheikh ẹ káàbọ̀ sórí ètò sà kí allah kó bá lọ́ra ẹ̀mí yín látàrí dáadáa lójú pẹ̀lú islam ìbéèrè tí màá kọ́ fi ṣíde ó náà ni ìbéèrè tó wá láti ọ̀dọ̀ abdulrahim láti ìlú ọ̀yọ́ wọ́n ní báwo la ṣe lè wá kíbla wọ́n ní báwo la ṣe lè wá kíbla alákọ̀ọ́kọ́ nù ẹ̀kejì ó ní ìbéèrè tó wá láti ọ̀dọ̀ ibrahim láti ìlú ìlọrin nípínlẹ̀ kwara wọ́n ní nígbà tí àwọn wà ní ilé ẹ̀kọ́ girama ẹnìkan nínú àwọn ó jí owó akẹgbẹ́ àwọn kan gbé ẹni náà kò sì lè rántí ipa tó yọwọ́ ọ̀hún mọ́ ó sì ti wá lágbóye pé ìwà náà kò dáa báyìí ó wá fẹ́ dá owó ọ̀hún padà lọ́nà tó fojú sùn yìí pé yóò ju èyí tí ẹni náà jí lọ nígbà náà wọ́n ní ṣé ẹni ọ̀hún lè sọ fún olóhùn wípé owó rẹ̀ ré o owó rẹ̀ ọjọ́ sí tóun jíre o àbí ṣé ọkàn lè fún olówó pé ọ̀rẹ́ mi lámarin gbà mo gun olówó yìí bisimilá. alhamdulilayi wasalaatu wasalaamu ala rasulillah muhammad ibn abdillah. وعلى آله وصحبه ومن والاه وبعد آمين السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته وتيينين في شريعة ويبينين شروط صحة الصلاة وناني استقبال القبلة نعم إنه ما جاء ما جاء صلاة ولا لا فيها وناني كادوجوكو القبلة القبلة بكيفي تاباوا kìí ṣe ohun gangan la lè جنا جنا. Hmm. nígbà tí etí ṣe pé nu mọ́ṣáláṣí káàbà la wà ìdí ni tọ́lọ́n fi ní ìhà rẹ̀ ní kẹ́ ẹ dojúkọ kọ̀dùnàrọ̀ hmm. taqalluba wajhika fi s-samaa falanuwalliyannaka qiblatan tardaha fawalli wajhaka shaṭra al-masjid al-haram wa haythuma kuntum fawallu wujuhakum shaṭrahu hmm. ọlọ́run ẹlẹ́dàá wa ni a ti níbi tó ń ti ran kan kọ́lọ́run ọba kó bọ yí alqibla padà kúrò ní baitul maqdis wá sí kaaba ọlọ́run ní á padà mọ dojúkọ àdojúkọ èyí tó yọ́nú sí torí náà láti sìn máa dojúkọ ìhà mọ́sálásí mẹ́kà bọ̀wọ̀. so ìhà kaaba níbikíbi tá a bá wà lọ́lọ́run ní ká dojúkọ ọlọ́run alẹ́yìn ọmọlẹ́yìn anabi sallallahu alaihi wasallam náà ibikíbi tẹ́yìn náà bá wà hmm. fawallu wujuhakum shatrahu ẹ dojúkọ ìhà bẹ́ẹ̀ so bó ti ṣe rọrùn ní ọ̀nà tá a lè gbàrí alqibla láwa tá a bá wà ní jìnnàjìnnà rere òun náà ní ká wo agbọn abo ní maka wà sáwà agbọn abo nílùú tiwa náà wà sí maka a rí i pé àwa ní ìsinyìí báyìí agbọn ibùwọ̀ oòrùn ní gbogbo áfíríkà wà síbi tí maka wà agbọn ibùlà oòrùn ní maka wà sí àwa nílùú tiwa ìlú tiwa wà lágbọn ibùwọ̀ oòrùn sí maka maka wà sí agbọn àbúlọ ọrùn sílùú tiwa ó túmọ̀ sí pé ìhà bíi tí mọ́ṣáláṣí àbọ̀wọ́ yìí sì wà náà ni ìlú maka ìhà maka láwa wà hmm. láti dojúkọ ìhà maka sí àwa ń bí ó jẹ́ ibùyọ oòrùn hmm. ibùlà oòrùn yẹn òun náà ni ìhà tí maka tó wà sáwà àwọn olùmọ̀ sọ pé alqibla tẹ́rí yẹn ó máa ń há ó sì máa ń fẹ̀ wọ́n máa ń fẹ̀ fáwọn kan ju àwọn kan lọ ẹni tó bá ń ṣe sọ láti rẹ̀ ní àyíká Kaaba alikibla ha fún àwọn nítorí pé ọgbọ́dọ̀ rí dájú pé bẹ́ẹ̀ ti ṣe tò yípo Kaaba yẹn Kaaba náà ló rí wájú rẹ̀ hmm. alikibla ti yẹn nù hmm. wàyí tó bá yẹ pé òde mọ́ṣáláṣí Mẹ́kà bọ̀wọ̀ yẹn ló ti fẹ́ ṣe sọ̀lẹ́ ó rí i pé alikibla ti ó tún fẹ̀ ju ti àwọn tó wà nù mọ́ṣáláṣí lọ. ẹni tó wá jẹ́ pé mẹ́kà ló ń wà kìí ṣe àyíká mọ́ṣáláṣí yẹn àdúgbò kan lọ wà mẹ́kà alikibula agbọn abiti kaaba wà sádùúgbò tiyín yọ fẹ̀ ju tàwọn ẹni tó tún wà nítòsí mọ́ṣáláṣí yẹn lọ. Hmm. so bẹ́ẹ̀ làwọn tá a wá wà ń jìnnà jìnnà rírí alikibula fẹ̀ jọjọjọjọ lọ́dọ̀ tiwa ju tẹni tó tún wà mẹ́kà lọ. so ìdí nu tó fi jẹ́ pé ntí a máa ṣe nígbà tá a máa ń wá alùkébìlà ni ká wá ibùlà ọ̀run hmm. tá a bá ti rí ibùlà ọ̀run ibẹ̀ náà ni alùkébìlà wa ẹ kì í ṣe ibùlà ọ̀run kì í ṣe ibi tí oòrùn ti ń yọ gangan o téèyàn fi wá dojú kọ oòrùn hmm. torí ẹlòmíì oòrùn náà máa ń target so ibùlà oòrùn ọ̀fẹ́ ju oòrùn lọ so a sì sọ pé bá a bá ti ṣe jìnnà síbi tí maka wà sí bẹ́ẹ̀ làlùkébìlà ọ̀fẹ́ lọ́dọ̀ tiwa ẹ hmm. sáà ti rí i dájú pé ibi tó jẹ́ bùlà ọ̀run ibẹ̀ náà lẹ kọjú sí ibẹ̀ lẹ dojú mọ́ṣáláṣí yín kọ. Ah, ìbéèrè lẹ́kejì wọn lẹ́ni tó yẹ pé lásìkò tó jẹ́ akẹ́kọ̀ọ́ nílé ẹ̀kọ́ ó ti ṣẹlẹ̀ nígbà kan rí kó ti ṣàfọwọ́rá. Hmm. so owó olówó tó wá mú nínú àwọn akẹgbẹ́ rẹ̀ ń ó ti wá ronú pìwàdà ó wá pinnu ní ìsìn láti dá owó padà fólówó ní tó fẹ́ sèyẹn dáa púpọ̀ because lábẹ́ òfin ọlọ́run ẹ rí i pé oríṣi méjì ọ̀nà lẹ̀sẹ̀ hmm. tá a máa túbá nípa rẹ̀ bó túbá bó túbá oríṣi méjì lẹ́ṣẹ̀ hmm. ẹ̀ṣẹ̀ alákọ̀ọ́kọ́ náà lẹ́ṣẹ̀ téèyàn ṣẹ̀ lọ hmm. tí ò ní í ṣe pẹ̀lú èèyàn hmm. so ẹ̀ṣẹ̀ tá a ṣẹ̀ lọ tá a bá tọrọ àforíjìn tí má jẹ̀mú tútú bá bá sì pé sára bá a ti ṣe túbá ọlọ́run àbọ̀ foríjìn wa. nínú àwọn májẹ̀mú yẹn náà ni kí èèyàn jẹ́ pé èèyàn ti èèyàn pa ẹ̀ṣẹ̀ yẹn tì èèyàn sì nípinnu lórí pé òun ní padà sídìí ẹ̀ṣẹ̀ yẹn mọ́ láéláé bákan náà èèyàn sì jẹ́ ẹni tó ṣe wípé èèyàn á pẹ̀sẹ̀ tí èèyàn túbá èèyàn sì jẹ́ ẹni tó ṣe pé ó pinnu pé òun ní dédìí rẹ̀ mọ́ títí láéláé tó ó kábàámà lórí ètò ti ṣe síwájú gbogbo àwọn nǹkan wọ̀nyí téèyàn bá ti ṣe ọlọ́run forí jiyàn àmọ́ tó bá pè yàn lẹ́sẹ̀ yàtọ̀ sí gbogbo àwọn májẹ̀mú mọ́ kábàámà mo pinnu pé ní padà sídìí rẹ̀ mọ́ láéláé mo sì pẹ̀sẹ̀ yẹn tì májẹ̀mú mi ò tún kún un náà ni pé ẹ̀tọ́ èèyàn tẹ gbà tẹ fi sẹ́wọ̀n ẹ gbọ́dọ̀ dá padà fún hmm. tẹ́ ẹ bá san fún láyé ẹ san lọ́la kìyàmù torí ẹ̀ bọ́ bá sá sàfúrúlà sàfúrúlà lórí owó olówó tó jí kọrán hmm. yọ gbọ́ owó rẹ̀ padà ń ni fi san fún wá tí san látàrí kò sí ní wọn wá láwọn fẹ́ san ṣùgbọ́n àwọn ọmọ báwọn ti ṣe san sáwọn sọ tó lówó wípé owó rẹ ní o owó yẹn mi mo jí ngbà yẹn so ṣùgbọ́n ngbà tó pé bí ló pa mí tí mo fi mu kò jẹ́ ń lè sọ̀rọ̀ mo sì ń bẹ̀rù tìjú so ṣùgbọ́n lónìí alihamudulilayi mo ti rówó yẹn owó rẹ ni àbí káwọn sọ pé àwọn ọmọ ìyá mi mo bùn ọ lówó ìgbà mo bùn ọ ìwà mo bùn àkọ́kọ́ ò lè bùn mí lówó mi tó jí ẹni tó jówó kò lè sọ ipò ń bùn mi so ọ jẹ́wọ́ ni jẹ́wọ́ kí gbogbo ń ti bẹ́ ńlẹ̀ ká kó kálá kó tán ká má tún pé nǹkan kan rùn mà. Hmm. torí di eléyìí ìgbà yẹn sóò máa pé mi mo mówó rẹ̀ ń jọ̀ sòkòlò wọn forí jìn gbogbo àwò rẹ̀ ni hmm. dáríjì mi hmm. sóò lọ́ba tán lẹ́yìn ìjábọ̀ tó ṣe jẹ́. jazakumullahu khairan ẹ jẹ́ kí n máa sọ fún ìlú gbọ́ àìpẹ́ lè máa darapọ̀ wá ní ìkànnì ojúwe omi wọ Facebook ẹ máa fi ọ̀làdùn níbi lò wá ẹ máa èmi pẹ̀lú sheikh bí a ṣe ń ṣe lọ́wọ́ lóní ketekete bákan náà tẹ́ bá ṣe ń rí ẹ máa share rẹ̀ ẹ máa like e. bákan náà kẹ́ tún máa follow rẹ̀ pẹ̀lú ẹ jẹ́ kí n máa fàsìkò yìí tó wa létí pé wáàsì ìta gbangba tó máa ń wáyé ní gbogbo sátọ̀dé tó bá gbẹ̀yìn oṣù kọ̀ọ̀kan tó bá síwájú oṣù kọ̀ọ̀kan tó bá bẹ̀rẹ̀ oṣù kọ̀ọ̀kan ní gbogbo sátọ̀dé tó bá bẹ̀rẹ̀ oṣù kọ̀ọ̀kan ìyẹn hudan wabushro yóò tún wáyé ní ọ̀la ọjọ́ sátọ̀dé inshallah rahman ní dédé agogo mẹ́wàá àárọ̀ lánàá ni ó wáyé ní mọ́ṣáláṣí ńlá àpapọ̀ ìlú Ògbómọ̀ṣọ́ Ògbómọ̀ṣọ́ Central Mosque ní dédé agogo mẹ́wàá àárọ̀ gẹ́gẹ́ sheikh dr sharafdin gbadebo ọ̀rọ́jì aláṣẹ àti olùdásílẹ̀ alimọ̀dínà center ìṣàánú ajẹ́lógún ọ̀ṣọ́ àwọn náà ni wọ́n mọ̀ dára lẹ́kọ̀ọ́ lórí àkòrí ìlara àkòrí ìlara pàápàá jùlọ ìlara tó bá wa dé débi tá a dé yìí ní agbọ̀dànlẹ̀ yorùbá ń bí ẹ̀rù náà ni àkòrí tí wọ́n bá wa sọ̀rọ̀ lé lórí ká sọ fẹ́ni tí ọ̀gbọ́ kí Allah kó sì san ní ẹ̀sùn lóore lórí ẹ̀ aago mẹ́wàá àárọ̀ la gẹ́gẹ́ òun náà ni yọ bẹ̀rẹ̀ ká sì tètè dé síbẹ̀ Allah yóò dùn wá ní ládàá rẹ̀ yọ san wá ní ẹ̀sùn lóore lórí ẹ̀ láyé ń bí àti ní ọ̀la ọjọ́ àgbéǹdẹ̀lù kìyàmù zero nine zero five one six four five four three eight zero nine zero fifty one sixty four fifty four thirty eight fáwọn tí ó ń bẹ lágbègbè yìí àti jákèjádò ilẹ̀ Nàìjíríà fún àwọn tó ń bẹ lọ́nà tó jìn rere plus two three four eight zero eight three two nine three eight nine six plus two three four eight zero eight three two nine three eight nine six nọ́mbà tí olùjábí náà nù fáwọn tó ń bẹ lọ́nà tó jìn rere ẹ jẹ́ ká máa ṣe bẹ́ẹ̀ ká máa mú àwọn ìpè ọ̀hún lọ́lọ́kùn òjọ̀ kan èjèèjì ẹ̀yà àwọn ìpè náà wọ́n sì ń tira wọn o ọ̀làgbára ọ̀dà tí ọba jẹ́ pé àwọn ìpè wọn bá ń tira wọn lọ́wọ́ ẹ jẹ́ kí n sì wo àwọn àtẹ̀jíṣẹ́ kan tó jẹ́ pé wọ́n sì wà ńlẹ̀ lọ́wọ́lọ́wọ́ hmm, ẹnìkan rèé o wọ́n fi ìbéèrè ránṣẹ́ láti Maiduguri wọ́n ní ṣé àyè ń bẹ fún ẹnìkan èyí ọ̀dà ẹ jẹ́ kí n mú ìpele yìí náà ẹ lọ́hùn. ó kọ yín ẹ káàárọ̀ o. ẹ káàárọ̀ ó kọ yín o. Mm, màmá james ló ń sọ̀rọ̀ láti wàgbà. kí ni ìbéèrè yín. mo fẹ́ béèrè lọ́dọ̀ àfa wa yìí pé tíyàn bá jẹ́ èèyàn lòun mm. tí kíkan bá tán mm. tó dé tí ọmọ ò sì mọ̀ bóyá ọkọ ọmọ bóyá ayọ̀ ọmọ nìkan náà lọ́mọ kí ni ẹni tó sì jẹ̀yàn ló wù ú tó wà fi kàláìsì bẹ́ẹ̀ ni sàn jẹ́ ló wù lè sọ pé òun já sí rẹ̀ àgọ́ ni pé ẹnikẹ́ni tó bá jẹ nìkan lówó hmm. ó yẹ kókó àkọọ́lẹ̀ nítorí pé gbèsè téèyàn bá bá bẹ́ẹ̀ téèyàn bá fi kú tí wọn ò bá fi lè báyàn san lẹ́yìn ikú èèyàn téèyàn bá fi gbé gbèsè yẹn déjọ́ gbẹ̀ndẹ̀ kìyàmá kò sí tàbí ṣùgbọ́n pé yẹn san torí ẹ̀ ló sì jẹ́ pé àkọọ́lẹ̀ pàtàkì púpọ̀ àsìkò tẹ́yìn yáwó yẹn ẹ̀kọ́ àkọọ́lẹ̀ òfin ọlọ́run ọba nù kò bá àjọ́dọ̀ ọmọ yín lẹ́yìn ìbájọ́dọ̀ òbí yín lẹ́ẹ̀ bá ti ń yáwó ọ̀dọ̀ ọkọ àbíyàwó lẹ́ẹ̀ ti ń yáwó ẹ̀kọ́ àkọọ́lẹ̀ rẹ̀ kẹ̀sì pẹ̀lẹ́rìí méjì sí i torí bá méjì kọ́ torí kú ń bẹ́ẹ̀ hmm. tẹ́ bá lọ kú tẹ́ẹ̀dì kẹ́nìkan kan mọ̀ pé yáwó èèyàn ò ní nísìmí nù sàárè anabi sallallahu alayhi wa sallam oní nafsul mu'mini marhunatun bidaynihi hatta yuqda fi dógò sára gbèsè rẹ̀ wọn ò ní túlẹ̀ títí tí wọ́n fi bá a san gbèsè wọn. tí ọmọ yín ọba mọ̀ pé jẹ gbèsè tẹni tó sì jẹ yín lówó bá ń béèrè owó tóun náà bá rí ẹ̀rí tó bá fi lélẹ̀ láti fi kínra rẹ̀ lẹ́yìn lórí gbèsè tó sọ pé jẹun àwọn ọmọ ní láti san nítorí pé ẹ̀kún wá ìsinmi fòbí wọn. tí onítìǹtì ọ̀bà rẹ̀ mú wá wọn ò ní láti san nítorí tó bá kí gbogbo ẹni tó bá ti lè fanu janu yìí pé òkú jẹun lówó náà lábàá máa sanwó fún gbogbo ẹni tí ọ̀jẹ̀ lówó náà ni ó pọ̀jà àwọn lówó torí bẹ̀rù ọlọ́run ó kéré púpọ̀ láwùjọ torí ẹ̀ tẹ́ni tó wá téèyàn jẹ lówó tó bá wá wò sùn tó ní òun forí jìn ẹni tó jẹun lówó ọlọ́run ẹlẹ́dàá yóò san lẹ́sàn-án rẹ̀ lórí ẹ̀ nǹkan tó ṣe yẹn ń tọ́ da ni àmọ́ tá a bá ti ṣe rere tán àìlóṣòtì o tí wọ́n á jẹ pé ọmọ jánu ní gbogbo gbà pé à mọ forí gbèsè jẹ ni tí ọba jẹ bẹ láwọn àtìrandíran rẹ lè san ẹ gbọrọ <laughs> nígbà tó ọmọ pàgbára rẹ ọka kí ló forí jìn sí bàbá ahun nígbà tó ọmọ pàgbára rẹ ka kí ló forí jìn sí tó ń ṣeré bù hmm. torí délé yìí ọba ti jẹ́ kí ọ wà lórí ikọ jẹun gbèsè òun Ọlọ́run sẹni tí ó san nínú àwọn ara rẹ. Hmm. ìbéèrè míì tí ó tún rápálá wọlé ń bí òun náà ni ẹnìkan tí wọ́n fi àtẹ̀jíṣẹ́ òun ránṣẹ́ láti ìlú ìbàdàn olú ìpínlẹ̀ ọ̀yọ́ wọ́n ní orúkọ àwọn òun náà ni àbúrò saad wọ́n ní àwọn nífẹ̀ẹ́ sheikh nítorí ti allah àdúpẹ́ kí ọlá àkọ́bá nífẹ̀ẹ́ yìí náà sheikh wọn láwọn á ṣe bẹ́ẹ̀ nífẹ̀ẹ́ nítorí allah. ahabaka allahu alladhi ahbabtani fi. amin amin wọ́n ní ìbéèrè àwọn ó àwọn jẹ ẹnìkan lówó ní gbèsè iye pàtó kan tí wọn ò dákọ wọn á ní àwọn ọ̀wá mẹ́nìkan mọ ẹni náà báyìí láti fún ẹni ọ̀hún lówó rẹ̀ padà yálà ìbátan rẹ̀ kankan ní àwọn ò mọ̀ àwọn ò sì tí ì gbúrò tòun náà báyìí láti bí ẹ̀yìn ọdún méjì sásìkò yìí wọn á ní bò ní àwọn ò láti fi dá owó rẹ̀ padà. alhamdulilayi ẹni tá a jẹ lówó tá a sì mọ̀ bó sẹ́kù láyé àbó ti kú tá a sì mẹ́nìkan mọ̀ owó tá a jẹun tọ́lọ́run ti ṣe tá a ti rí ní tá a fẹ́ fi sàn a kó pamọ́ síbi kan a sì tọ́jú rẹ̀ dáadáa hmm. a fi máa ran kan pé inṣàlá gbogbo gbàtà bá rí àbábá gbòòrò rẹ̀ hmm. a kó rẹ̀ lọ́ba. Hmm. bàbá sì wá jẹ́ pé a padà gbọ́ kó ti kú ọlọ́run jẹ́ ká mọ àwọn èèyàn rẹ̀ tí ó jogun rẹ̀ ká fowó yẹn lé lọ́wọ́ pẹ̀lú àlàyé tá a bá tún wá rí léyìí náà a jẹ́ pé káwa náà tó kú ká tó lọ á fowó yẹn á fi ṣe sàrà ló kọ pé ládàá tó bá wà ń bẹ̀ kọ́ lọ bẹ́ẹ̀ ni tá jẹ lówó. Hmm. hello. hello. hello. ó kọ yẹn bá a parí di oyin mo sì ń gbóhùn ara mi yẹn yín lọlẹ̀. waaleykum salaam wa rahmatulah orúkọ yín ń pè. abdullahi látò o. kí ni ìbéèrè yín. ìbéèrè mi pé ó lẹ́tọ̀ọ́ láti máa kọ̀rẹ́tì ìmáàmù lórí múbàrí bóyá ìmáàmù bóyá sẹmísíkì àyà kan mm-hmm. ṣé ó lẹ́tọ̀ọ́ láti kọ̀rẹ́tì ìmáàmù àbí ìmáàmù gan ti ẹ̀fẹ́ rántí nǹkan kan láti fi ṣẹ̀ nínú àlùkùránì ó lẹ́tọ̀ọ́ fáwa tá à ń gbọ́ ṣúbà láti tọ́ ìmáàmù sọ́nà lórí múbàrí ìbéèrè ní àkọ́kọ́ nù ẹlẹ́ẹ̀kejì ó ní pé tá a bá kọ́lé tán ká kulé lọ́dà ká gbin fúláwà ṣé ara ìfowólòfò ló wà ní àbí ó sì dá lábẹ́ òfin ṣẹ̀ríà ó jẹ́ ìbéèrè méjì tí mo ní. ẹ ṣe àdúpẹ́. alhamdulilayi ìbéèrè alákọ̀ọ́kọ́ tí imam bá ń sọ kótóbá ọ̀ràn yẹn ló jẹ́ lórí gbogbo akádákẹ́ ká hmm. má ṣe sọ̀rọ̀ hmm. nítorí àdìsá nàbì sallallahu alayhi tó ní idha qulta li sahibika wal imamu yakhutub ansit tó bá sọ fún èèyàn rẹ tó jókòó tì ọ́ ní àsìkò tí ìmáàmù ti ń sọ kútúbà lọ́wọ́ pé dákẹ́ yí ariwo pa ànábì ló ti sọ̀sọ̀kúsọ. Hmm. nínú àdìsí mi ànábì sallallahu alaihi wasallam ní la jumu'ata lahu òní jùmọ̀ àyẹ̀ hmm. sọlá mẹ́jọ àṣàṣe dànù eléyìí túmọ̀ sí pé tó ń ti kọ̀rọ̀ dáadáa ló fẹ́ sọ yẹn o torí pé ó fẹ́ fòrò yẹn láti ṣe dáadáa ó fẹ́ kọ ìbàjẹ́ fún ni ṣùgbọ́n sì kò yun kò gba ọ̀rọ̀ ńṣe hmm. ládàkẹ́ tá à ní sọ̀rọ̀ tí kẹ́kẹ́ ọ̀pá rere tẹnìkan kan ò ní ro tó ní gbogbo ìgbà tí ìmáàmù bá ń sọ kó tó bá sọ ìmáàmù bá wá ṣàṣìṣe tẹ ẹ màánú ẹ ní ṣàtúnṣe rẹ̀ àyàfi tó ń bá sọ pé bẹ́nìkan bá máa yà yìí kọ́ ọ́n rán mi létí jàmáà so ọlá àpò béèrè lọ́dọ̀ yín ẹ lè dáhùn torí ńgbà anabi nàbì sallallahu alayhi wa sallam náà rẹ nìkan tó wọnú mọ́ṣáláṣí lọ́jọ́ jùmọ̀ ó sì ṣe wọlé tà ìwọlé ló bá lọ jókòó wa pè pẹ̀lú kọ rẹ̀ pé lágbájá ǹjọ́ wa ti ṣe náfìlà rákà méjì bí kò tó jókòó ní rárá ànábì ní dìde kó ṣe rákà méjì ń fufu yẹ tẹ́lẹ̀ ìtumọ̀ sí pé tó bá pé ìmáàmù lọ bá bí wa ọ̀rọ̀ a gbogbo eléyìí kí ló dé tí ìmáàmù náà tó jẹ́ pé sọ ká ṣe ìmáàmù ò nípalẹ̀mọ́ tó dáa ṣáájú kó tó máa wá báwọn yẹn sọ̀rọ̀ ọ̀ka nítorí wọ́n fẹ́ bá wọn sọ dáadáa ṣáájú kó tó di pé ogun mímbàrò wọ́n máa gbá ya ńkọrí ńkọ̀dì wọ́n máa sọ̀sọ̀ kú sọ máa wéwè kówè àwọn wa ń sọ pé sọ́yẹ káwọn máa tún ọ̀sẹ̀ nígbà tí èsè sùkúù la wà hmm. so ìwọ la wá tẹ́tí gbọ́ nìsín bó sì wá gbìyànjú tí ní jẹ́ pé sọkúsọ ló bá wa sọ ó kù sọ wẹ̀ sòbó ti ṣe gbìyànjú tó fi jẹ́ pé ọ̀rọ̀ ọlọ́run náà lọ́ọ́ máa sọ̀kọ́ lọ́n sọ kìí ṣe pé ọmọ ọmọ pòwe kan àbórin lárúbáwá kan àsọ̀kọ́ lọ́n sọ. Hmm. so gbogbo eléyìí ara àmánà tó wà níwájú wa tá gbọ́dọ̀ mójútó ni hmm. nítorí pé ọlọ́run bí wá léèrè ń parẹ́ tó bá dijọ́ gbẹ̀ndà òkè àmọ́. wọ́n á ní tá a bá kọ́lé tán ká kunlé ká gbin fúláwà ṣé ara ànákùnà la lè pè é ní àbíbáwò. àkọ́kọ́ náà ní pé. Pe ilé gan tẹ̀ ń kàn àti bẹ́ẹ̀ ṣe kó àtọ̀nà tẹ́ gbígbà so islam ò ní nǹkan kan ṣe pẹ̀lú eléyìí nǹkan tí islam kàn ní ṣe pẹ̀lú ni pé ẹ máa gbégbé tó dáa nítorí ká ẹ lè bá ara yìí ṣẹ̀sìn lọ́nà tó sunwọ̀n so ilé rẹ kò bá jẹ́ fúláàtì kò bá sì jẹ́ kọjú sí mi kọjú sí ọ so sátìjọ́ jẹ́ létí kò ní da yìí rẹ nù ilé tí ọ̀pọ̀ ọmọlúàbí rẹ lé tí ò ní jẹ́ pé ó di ẹlẹ́yà ẹlẹ́sìn lójú gbogbo ẹni tí ń bá ń bọ ọgbẹ́ àbí tí bá ń súnmọ́ so islam ara tó pè wá lọ sídìí rẹ̀ nu àmọ́ pé ilé fúláàtì ń kálukọ́ kọ́ ẹ bá sì kọ́ tán o ẹjọ́ jẹ́ alágbèéká o ẹ jẹ́ o ẹ kómi ọmọ dá o nínú yàrá yín o àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ gbogbo ẹ̀yin lẹ́mọ̀ ẹ̀yin lẹ́mọ̀ bó bá ṣe wù yín lẹ́ lè sọ̀rọ̀ lé ayé yín so ṣùgbọ́n tó wá wá nínú àdìsí kan onípànàbì sallallahu alayhi wa sallam ó ní àpamí láṣẹ láti máa kun mọ́ṣáláṣí hmm. eléyìí ló wá náà àdéhùn ilé yín sì ṣe mọ́ṣáláṣí lónìí ṣàṣà mọ́ṣáláṣí láàrí láyé tí wọ́n kù àdéhùn hmm. tí wàá jẹ́ tí wọ́n fi tẹ̀lé tó lọ́lọ́mà hmm. gbogbo ara ń kun mọ́ṣáláṣí ṣùgbọ́n tó bá yẹ pé kúnkùn tí wọ́n ń kùn kúnkùn fòkè fáàrí ni dáàfin máa ṣe

hello. hello. O kọ́ yín bẹ́ẹ̀ wa aleykum salaam wa rahmatulahi wa barakatu ó kọ́ yín. abdulwasi ni. láti bọ̀ láti bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ látàrú mọ́lẹ̀. à ń gbọ́ yín. ọlọ́run jẹ́ mi dókítà ọgbọ̀n. àmín àmín. O fẹ́ bèrè bèrè kan ní bóyá obìnrin obìnrin mhm. ẹni fẹ́ rẹ̀ láti fẹ́ mhm. bàbá wa fọwọ́ sí láti fẹ́ nítorí ìdí kan ìdí kejì ẹni yẹn ti níyàwó rí tẹ́lẹ̀tẹ́lẹ̀ mm-hmm. ìyàwó yẹn wá fún ilé rẹ̀ tó mm. yé yín bá tí bàbá yẹn wá mú tẹnumọ́ ni pé ìyàwó yẹn lè padà wá nítorí ẹ̀ ìyàwó tó lọ ó lè padà wá lọ àwọn òfin fún ní ọmọ tó rí lọ́fẹ́ fẹ́ ọmọ sì ń dandan ẹni yẹn ni wọ́n fẹ́. ọ̀dà pé kí wàá lè lè ṣe sí àbí. pé kí ni kéèyàn ṣe sí bẹ́ẹ̀ ni. alhamdulilayi máa tó ti jẹ́ pé ru ìṣẹ̀lẹ̀ báyìí inú Ògbómọ̀ṣọ́ ń bì náà ni ẹ wá sí sẹ̀ríà á ránṣẹ́ pé bàbá á ránṣẹ́ pé ọkùnrin tó fẹ́ fi obìnrin àtọmọbìnrin náà á sì pẹ̀tù sí gbogbo wọn lọ́kàn inṣàlá yóò ṣe é ṣe ní rọrùn bí ó bá sì tún ní í ṣe é ṣe náà kò tún ní í ṣe é ṣe ní rọrùn so yóò torí pé islam ò ní kẹ́ fi tipátipá fi ọmọ so ọjọ́ bó ṣe jẹ́. hello. salaamaleykum. aleykum salaam wa rahmatulahi wa barakatuh. o kò ń jẹ bí n pè é orúkọ mi kamaldeen abdulkareem niger republic. kí ni ìbéèrè yín o. mo sí àwọn afáwà mo sì sí ẹni tí yẹn ń darí ètò. ẹ ṣé o kí ni ìbéèrè yín. ìbéèrè mi ni pé àkọ́kọ́ náà iṣẹ́ kílọ̀ ni mò ń ṣe mo wá ní àwọn ọṣẹ tí àwọn aṣọ tó wà lọ́dọ̀ mi tó ti. tí ẹ bá ti tẹ́ bá ti fẹ́ béèrè béèrè ẹ máa ń wulẹ̀ ṣàkàwé ẹ kàn béèrè ìbéèrè kọ́wẹ̀ ṣe rí àsìkò tí a ní lórí ètò ìkó tó nǹkan ó sì ń dùn ní jọjọ gan pé àsìkò ó fún bákan bákan so torí ẹ̀ à ń gán àsìkò lónìí ẹ má bínú ẹ lọ́wọ́. sàmú aleykum amátúláì. waaleykum salaam wa rahmatulahi wa barakatuh. ẹ kú ètò ẹ ṣé ó kọ yín o ìjọba yàtọ̀ yọmọ dáa ni. ẹ ṣe ó kọ yín o. orúkọ mi dáńsí adéyẹmọ màtá àti paul ọgá mi. kí ni ìbéèrè yín láti yàkárí ògbómọ̀ṣọ́. ìbéèrè mi ni pé ẹni jẹ́ èèyàn lówó hmm tó sì lọ jẹ́wọ́ tó ń tọ̀hún ti kú àmọ́ jẹ́wọ́ fáwọn èèyàn rẹ̀ pé òun jẹ lágbájá lówó òun ọ̀sán fún òun náà wàá rówó san tó tún fi kú ẹ̀dàkùn àbá ẹ̀ bá fọ́jú wẹ́wẹ́ kí ni jẹ́ ọ̀sẹ̀lẹ̀ tí ó ń tọ̀ àmọ̀lẹ́bí ò sì bá sanwó yìí. alhamdulilayi nígbà tí òkú ti kọ́kọ́ jẹ́jẹ́ pò ń jẹ̀yàn lówó ṣáájú kó di pókú èsì Hmm. àbí lábẹ́ pé wọ́n fúnlẹ̀ ma ó finú fẹ́ dọ̀ jẹ́wọ́ pé ń jẹyàn lówó. Hmm. alihamudulilayi gbèsè yẹn nísìnyí ó ti hàn sí gbogbo àwọn tí ó jogún òkú yẹn pókú yìí bá kú ọjẹ́ aláníyìí lówó. Hmm. dúkìá tí òkú yẹn fi sílẹ̀ sáyé ṣáájú ká tó máa sọ̀rọ̀ àpíngún àpíngún ọ̀kan nínú àwọn àgbésẹ̀ tá a gbọ́dọ̀ gbénu ṣáájú kún tó píngun pé gbogbo gbèsè tí bá ń bẹ lọ́rùn òkú ká san nínú owó tó fi sílẹ̀ sáyé hmm. bí gbèsè ń bá lè jẹ gbogbo owó tó fi sílẹ̀ sáyé gan-an a jẹ́ pé gbogbo ìgbésẹ̀ tí ó tẹ̀lé kò burú pa ní í ṣe hmm. nítorí pé owó náà láàrin ńlẹ̀ tá a fi gbé àwọn ìgbésẹ̀ yòókù kò sówó so gbèsè yín lákọ̀ọ́kọ́ san nítorí pé tẹ́ ẹ̀ bá san gbèsè ẹni tó kú ẹ̀ fẹ́ sinmi fún un hmm. pé nínú àwọn àlọ́ táwọn èèyàn máa pa fúnra wọn láwùjọ wa wọn náà ní káwọn lálàá àwọn rí bàbá yín <laughs> bàbá yín ní àlùkìyámà lọ́hùn ẹ gbọ́rọ̀ <laughs> òǹkà àwọn rí tí wọ́n ní kọ́ máa fọ́kúta fọ́kúta báwo wọ́n á dé ṣe kí wọ́n fẹ́ ṣe títì lálùkìyámà so wọ́n máa wọ́n máa rọ́rù àlárọ̀ wọ́n á ní tó ṣẹlẹ̀ nípa ẹ̀kúngún bàbá yín ẹ̀kúngún bàbá lẹ fífi bàbá nù wàhálà ẹ̀yin lẹ̀ lówó ná nítorí pé kùtìkó ti fowó lẹ̀ hmm so ẹ bá má pín ẹsẹ̀ ra yín ni so àmọ́ kẹ́ ẹ tètè pínpín bàbá yín tó fi sílẹ̀ o kí ni ò ní í dé káwọn kan yàn àwọn kan jẹ hmm. nítorí bógun bá ti ṣe pẹ́ńlẹ̀ sí bẹ́ẹ̀ làwọn bọ̀ dáǹtí làwọn jẹ́wọ́ hmm. àwọn ọmọ kéékèèké rondórondó tí bàbá ń filẹ̀ ìyá làwọn jẹ atẹ́gùn wọn máa la so àmọ́ràn pé ẹ̀wá pínpín bàbá yín ni ìyá ṣe ń jẹ bàbá ẹ̀yìn la jíyà jẹ hmm. so ṣùgbọ́n tó lè kóyà jẹ òkú gangan gangan nínú sàárè nípa tó ní í ṣe pẹ̀lú owó òun náà ni gbèsè tó jẹ hmm. gbèsè tó kù jẹ kalẹ̀ bá san hmm. pàápàá jùlọ irú òkú yìí ó ti ó ti jẹ ó ti jẹ́wọ́ pọ̀ ń jẹyàn lówó kí lẹ́yìn tún dóde. Hmm. so ẹ wá ní ẹ kò fowó lẹ́ni àtàlágbá létí ta létí ń ro ẹ̀yin náà ni <laughs> ẹ̀yin náà létí gbọ́dọ̀ ro torí pé tó bá fowó lẹ̀ láyé náà ta ni ó jẹ bẹ́ẹ̀ náà lẹ́jẹ̀ bẹ́ẹ̀ ti ṣe jẹ́ ni tó wà ń kó ẹni tí ó jẹ owó rẹ̀ tó bá pọ̀ owó ló fi lẹ̀ hmm. náà lẹ́sìn tó wà ń kó ẹni tí ó máa bá san gbèsè ńgbà tó bá pé gbèsè ń bẹ lọ́rùn ẹ̀ hmm. torí de eléyìí onítọ́rọ̀ oníṣíṣì elépìnì gbogbo yín ọjọ́ dájọ́ ẹ̀rí pé san gbèsè ń hmm. eléyìí ni tó yẹ ká gbìyànjú láti ṣe eléyìí ni tọ́ka sí pé aláàánú èèyàn wa tó kú kì í sì ká máa gbàgbàdà kaná ká máa pa màálù rọ́ àwọn èèyàn tí wọ́n máa pa màálù ẹgbẹ̀rún lọ́nà ogójì náírà Hmm. Eh? ogójì ẹgbẹ̀rún náírà. ogójì kéré eh, ah, bí tọ ẹni tí ń pariwo kò lè san gbèsè sixty thousand. la ilaha illallah. sọ nítorí délé ẹja kì í sara ó á lọ náà ló ní ẹ máa pa màálù ẹ̀ nípa <laughs> torí àìmọye nǹkan ní sọ hmm. eléyìí jẹ́ bó irú ìbéèrè tí màmá yìí pàtàkì. Hmm. so tí ẹnìkan bá kú tó ti jẹ́ tó ti jẹ́wọ́ kó ń jẹyàn lówó kó tó hmm. di pọ́ lọ hmm. ẹjẹ́ á gbìyànjú bá san hmm. eléyìí gan lọ́lọ́wọ́ san wa lẹ́sàn-án ńlá lórí ẹ̀ torí bí wọn náà ṣe sànú ẹni tó kú lónìí ọlọ́wọ́ yẹn ẹni tó sànú tiẹ̀ náà tiẹ̀ ọjọ́ tí wọn náà bá lọ kí ni wọn náà mà tó gbé lọ wọn náà lè gbé gbèsè lọ so tí wọn bá sànú ẹnìkan ọlọ́wọ́ fi aláàánú yóò fi gbẹ̀yìn tiẹ̀ náà tí ó sànú tiẹ̀ náà salaamaleykum. aleykum salaam wa rahmatulah o kọ́ yín bí ẹ ti ń pè o. orúkọ mi ni ìdúró láì láti kọ́lá balada lóògùn ọ̀ṣọ́ níwọ̀. kí ni ìbéèrè yín ẹ bá yín rédíò yín lọlẹ̀ àbí kẹ́ ẹ pa o. ìbéèrè mi ni wípé ìwà ìjọ yẹ kí ìyàwó tó bímọ fún yàn tó dẹ̀ ti lọ tó ti fẹ́ lòmíì tí ó yẹ kó ronú fún ọ wàá bímọ síbi tó lọ ogún ọdún ló ní àwa rẹ nílẹ̀ yìí ipò ọwọ́ alóhùn fẹ́ padà ọ̀dọ̀ ọkọ rẹ̀ tó fi di ẹnikẹ́ni jẹ́ akẹ́rẹ́mọdé ń bì kan rẹ̀ yìí. bẹ́ẹ̀ ṣe ń bá wa sọ̀rọ̀ nǹkan ariwo ọ̀pọ̀ níbi tẹ́ wà ìkìdáńtà kan rí ọ náà ni pé wọ́n ní tí obìnrin àwọn ẹ̀yẹ tó yàwó kan bá ń bẹ lọ́dọ̀ ọkùnrin kan wá fìyàwó lé ó sì fi ọkọ ńlẹ̀ ó sì bímọ fọ́kọ wá lọ fẹ́ ẹlòmíì kò wá rí kò kò ọlọ́run kádàrá kó tí ìbímọ fún ẹni tí ó ṣẹ̀ṣẹ̀ tún lọ fẹ́ wá lóun fẹ́ padà sọ́dọ̀ ẹni àkọ́kọ́ tóun fẹ́ pé bóyá ṣé ó lè gbà padà bí ò ní lè gbà padà. alhamdulilayi tó bá yẹ pé ńgbà tí obìnrin yẹn lọ kó lọ́dọ̀ ọkọ fẹ́ ọlọ nílé tó bófin ọlọ́run ọba mu ni hmm. nípa pé kọjá pọkọ yẹn lọ́kọ̀ọ́lẹ̀ torí pé tọkùnrin bá ti kọ obìnrin sílẹ̀ ó ti parí nù hmm. obìnrin tó bá ti ṣe ẹ̀dá ó sì nǹkan oṣù mẹ́ta lẹ́yìn rẹ̀ tọkùnrin ò lóun dá padà tí nǹkan oṣù mẹ́ta fi pé pérépéré hmm. obìnrin yẹn ti di ẹni tó yí ẹlòmíín lẹ́tọ̀ọ́ sá ti fẹ́ hmm. àbí kó tiẹ̀ jẹ́ pọ́ kọ́kọ́ lọ́kọ́ọ́lẹ̀ ó ní ìbápẹ́pọ̀ wọn sùn lọ́wọ́ á bọ́ ọkọ dànù bí aṣọ tó ti gbó ìgbà tó bọ́ ọkọ dànù bí aṣọ tó ti gbó lọ́wọ́ á lọ fẹ́ lómi ọ bọ́ kalẹ̀ bófin ọlọ́wọ́n bá ti ṣe wé lọ́fẹ́ lómi ìgbà yìí ó di ìyàwó fún ẹlòmíín lọ́nà tọ́tọ́ tọ́ba mu. Nah ìdí tá a fi ṣàlàyé ni pé lọ́pọ̀lọpọ̀ láwùjọ tiwa tí wọ́n máa sọ pé obìnrin kan fọkọ́ lé ọ lọ sọ́dọ̀ ẹlòmíì wọn kì í fi wọ́n sílẹ̀ lọ́nà tọ̀tọ̀ hmm. yóò kàn kókó ń bẹ́ẹ̀ ni tó bá kókó ń bẹ́ẹ̀ yóò sì lọ́ọ́ fẹ́ lómi hmm. so lábẹ́ òfin ọlọ́run ìyàwó ọkùnrin àkọ́kọ́ náà ni dìsìn so lílọ tó lọ ọba rè gbé lọ ni hmm. ọlọ ṣe zina so ńgbà tó wá sùn ní padà bọ̀ wàyí o sọ wá yẹ kí lọ́nà tí ọ̀bù fi ọlọ́run ọba mu ìwọ ti tètè sọ ó fi ránṣẹ́ sípò ti kọ́ ọ lẹ̀. nítorí àìjẹ́ bẹ́ẹ̀ yọ wà lábẹ́ pé ọ̀dọ̀ rẹ náà lọ́wọ́ àti sìn ṣe zìnnà mọ́ ọ̀la òórí nǹkan kan ṣe sí i wàá di dayuth. dayuth hmm. anabi sallallahu alaihi wasallam sì fi hàn wá náà àdé fi pé kò ní wà lìjànà. wọ́n ní ta ni dayuth wọ́n lòun lẹni tó rí pé àwọn ò ṣe zìnnà tó sì gbẹnu lọ hmm. òórí nǹkan kan ṣe sí i. Hmm. tọ́ ìgbà tí wọ́n bá ti sọ pé ọkọ̀ ọ̀lẹ̀ òsìmìnù ọ̀hún wá sọ pọ̀ kọ́lẹ̀ irú obìnrin bẹ́ẹ̀ wá dé lẹ́yìn tó gbé tirẹ̀ gbé tó gbèrègbè wọ́n á ní àìbímọ ló fi ṣèkẹ́wọ́ ń padà bọ̀ wá dọ̀ ọ̀wọ́ tó ọlọ́mọlá ìwọ́ tó ìwọ́ tó padà sọ́dọ̀ rẹ nísìn so kọ̀yẹ́ kọ́ gbàgbàkúgbà o kọ̀yẹ́ kọ́ gbàgbàkúgbà torí pé obìnrin bẹ́ẹ̀ ó ti di ilé ìgbọ̀nsẹ̀ gbogbogbò so ẹ sì mọ̀ pé láàrin mo nílé ìgbọ̀nsẹ̀ kan tó ẹ pé mi nìkan mọ̀ ọ́ máa lò àti bùlọ́sọ̀nì tí gbogbo tajà tẹran lóṣù tí hmm. kò sí tàbí ṣùgbọ́n pé ibi tẹ̀mí nìkan lóṣù ìní ọ̀tẹ̀mí lọ́rùn láti lọ lóṣù hmm. so eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ ń bẹ̀. káwọn obìnrin kan bẹ̀rù ọlọ́run hmm. ẹ má máa fò fòtìfòtì jáde kúrò nílé ọkọ láì jẹ́ pọ́kọ́ kọ̀ yín lẹ̀ ẹ wàá lọ ẹ nà gbàrà ẹ nà gbòòrò ẹ wàá pẹ̀npọ̀n padà bọ̀ ẹ fẹ́ tún padà sílé ọkọ àárọ̀ ìwọ ló ṣe ilé ọkọ ọ̀sán tẹ́ǹtì ń padà bọ̀ wá tààrọ̀ so kò yẹ kí irú rẹ̀ máa ṣẹlẹ̀ mùsùlùmí là wa mùsùlùmí máa tẹ̀lé òfin ọlọ́run ni mùsùlùmí ìtakò òfin ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá wa. ìgbà míì látàrí à ń lọ lé àwọn oníyàwó àwọn tó yẹ pé wọ́n máa mú ní ṣìnà àwọn tó yẹ pé wọ́n máa mú ní kọlù òfin ọlọ́run ẹni ò ríran ríra rẹ̀ tó ríran rẹ̀ lòmíì ẹni tó yẹ pé tó bá jáde ní ìsìn láàrin ìṣẹ́jú márùn-ún tó bá padà délé yóò ni pé ta ló ìwọ tó ń mẹni tó wọ wálé láàrin ìṣẹ́jú márùn tó wá mẹni tí ó ṣẹlẹ̀ láàrin ọdún márùn ẹ wúrọ́ burúkú àwọn ọ̀rọ̀ tí ń horú hmm. so látàrí bẹ́ẹ̀ àwọn eléyìí wọ́n ń ba ayé jẹ́ nì hmm. ẹni tí ò ríran tó ń sọ pé òun ríran hmm. so irú àwọn eléyìí wọ́n lọ sí kó àwọn ríran sí i kíkọ́ àfikọ́ padà sílé ọkọ̀ àárọ̀ tọ́rọ́kọ̀ àárọ̀ ní í ṣe tí òjò bímọ nílé ọkọ̀ míì tó lọ wọ́n máa ṣera wọn náà ni bí àfi bí pọ̀nmọ́tò yìí <laughs> la hawla wala quwwata ẹ jẹ́ ká gbà fọlọ tá a bá fẹ́ jẹ́ mùsùlùmí ká jẹ́ mùsùlùmí gidi ká má tara wa jẹ nítorí pé kú ń bẹ gbogbo ọ̀rọ̀ tó ń gbọ́ tó kà fún yìí ń gbọ́ bá débi tó ń lọ yọ yọ lẹ́nu. ẹ jẹ́ kí n máa fàṣìkò ibi tó wá létí pé wáàsí ta gbangba tí a pè ní húdà wà búṣùrọ̀ tó máa ń wáyé ní gbogbo sátidé àkọ́kọ́ tó bá bẹ̀rẹ̀ oṣù kọ̀ọ̀kan yóò tún wáyé lọ́la ọjọ́ sátidé ọ̀la inshallah rahman ní dédé agogo mẹ́wàá àárọ̀ gẹ́gẹ́ ní ogunwàṣọ central mosque ọjà gbó asheikh dọ̀tírù sharafdin gbadebo rọ́jí àwọn náà ni wọ́n máa dá wa lẹ́kọ̀ọ́ lórí àkòrí tí a pè ní ìlara ìlara pàápàá jùlọ ìlara tó bá wa débi tá a dé yìí hmm, ní agbọ́dálẹ̀ yorùbá kí a sọ fẹ́ni tí ọba gbọ́ àlá yóò sì san alẹ́ ẹ̀sán lóore lórí ẹ̀ bákan náà ẹ tún lè máa darapọ̀ mọ́ wa lórí ìkànnì wòmí wọ facebook kẹ́ máa ṣe àrẹ̀ káàkiri fún àwọn ọ̀gọ̀rìyàn tó tún kù ẹ́ lọ́wọ́ hello. aleykum salaam ó kọ́ yín bí ẹ ti ń pè o. ìyá àwọn pè láti èkó ahmed láti èkó. kí ni ìbéèrè yín. bẹ́ẹ̀ ìbéèrè mi ni pé tí èèyàn bá ń kírun lọ bóyá ìyẹn kò tètè sóòrè so ó wá bá wọn lọ́wọ́ láti so ṣé ó máa jẹ́ ìwọ̀n pẹ̀lú àníyàn zoro ni àbí asiri ni àníyàn tó máa dà alhamdulilayi àkọ́kọ́ ni pé Ọlọ́run ní inna as-salata kanat 'ala al-mu'minina kitaban mawquta ọ̀ràn yẹn tá a fà kókò sí ni sọlá ti jẹ́ fáwọn olùgbàgbọ́ òdodo kí lẹ́yìn ṣe tẹ́ẹ̀fì ṣe gbóhùrù lásìkò rẹ̀ ẹ̀ wọ́n á jẹ́ pé wọ́n ń ṣe áùsírì lọ́lẹ̀ dé ẹ̀ tí wọ́n á sọ pé sẹ́yìn lè darapọ̀ mọ́ wọn àti pé pẹ̀lú àníyàwó so àkọ́kọ́ a kì í ṣe sọlá tó làásùr ṣáájú ká tó ṣe gbóhùrù gbèsè gbóhùrù ń bẹ lọ́rùn tìyín èyí tó jẹ́ gbèsè lẹ́kọ̀ọ́kọ́ san kẹ́ ẹ tó ṣe sọ láti tásìkò rẹ̀ ń bẹ́ ń ta. Hmm. ṣé wàá lè darapọ̀ máwọn ẹni tí ń ṣe àọ́sùr pẹ̀lú àníyàn vóhùr tó bá yẹ pé àwáwí yín ọba múnádóko èyí tó mú yín má ṣe sọ láti lásìkò rẹ̀ ìgbà náà la sọ pé ẹlẹ́tọ̀ọ́ láti ṣe bẹ́ẹ̀. Hmm. àmọ́ tẹ́ ẹ̀ bá láwàáwí tẹ́ ẹ̀ láròyé kan tẹ́ ẹ lè ṣe hmm. tó ṣe é gbà wọlé á sọ fún yín pé bil ma'siyah èyí ṣẹ̀ kọ́tara rẹ̀ tán rí ìdẹ̀kùn. Hmm, hmm. Hmm. hello hello. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuh tí wọ́n kọ́ ibi ẹ ti ń o. ọjọ́ èmi náà mo padà á ka mandina abdulkareem. ọyọ ìjọ ya pápá. ìbéèrè mi ni pé iṣẹ́ mi kò sí iṣẹ́ sí lọ́mọ láwọn ọ̀sẹ̀ tó ti lé lọ́dún mẹ́wàá lọ́rùn ṣé mm-hmm. ọmọ àwọn tó ní tí mo tí wọn wá ṣé mm-hmm. irú àwọn iṣẹ́ bẹ́ẹ̀ àbáwọn aṣọ bẹ́ẹ̀ tí mo lè kó wọn tọrẹ àbí mi kó wọn tọrẹ eléyìí ni ìbéèrè mi ṣe ọ̀nà. Oh. alhamdulilayi àwọn télọ̀ wa àtàwọn kápẹ́ńtà wa oh. kí n fa àwọn méjì ń péré kí n ti ṣàpèjúwe <laughs> tòótọ́ bá gbéṣẹ́ fún télọ̀ àkọ́ ni pé ẹ rí i pé ìgbà aṣọ tí wọ́n gbé fún yín hmm. ẹ̀yin kọ́ lẹ́ni tẹ bá bá wọn rán bùbá àti ṣòkòtò tán hmm. bùbá àti sọ̀rọ̀ làǹsíkì àti ṣòkòtò àbí ìró àti bùbá hmm. tẹ bá bá wọn ara tán gbogbo kéékèèké tẹ bá gé lára sọ tó ṣe é pé òun èé ṣe dọ̀tí má ó ṣe é hmm. lò ẹ bá wọn kó jọ ẹ kó ẹ fi kún aṣọ wọn ńgbà tẹ bá gbé fún wa sọkọ́lẹ̀ yìí tí ò tún ṣe lò náà ẹ tún bá wọn kó jọ wọn lè fẹ́ fi ṣe ìpa wàhálà rẹ fáwọn ọmọ tí máa ń kọ̀wé ń Hmm. so sẹ́mi pa àwọn lasọ wọn kì í sẹ̀yìn lẹ́ni so táwọn tí wọ́n á di paṣọ tó sẹ́kù apàdà rí lọ́rùn ọmọ àti lọ sẹ́ni pé ń bẹ̀rù bí ìgbà tí èèyàn jalè ni èèyàn jalè ni kì í ṣe bí ìgbà èèyàn jalè ni so òfin ọlọ́run ọbọ̀ farama hmm. bẹ́ẹ̀ náà ni àwọn kápẹ́ńtà wa ẹ̀rí pé tí wọ́n bá bẹ kápẹ́ńtà ń sẹ́ tó bá ní èso wọn mẹ́ta lára fún kan yìí bàbá oníṣẹ́ ní sí ìwọ̀n mẹ́ta ọ̀pọ̀ àkọ́pọ́ ìjọ tá à ń ṣe lójoojúmọ́ tí ó ṣe tí ó ṣe dá ọ̀dà kò burú hmm. ìgbà tẹ́ wá kàn án ọlọ́run kọ pé ìwọ̀n méjì ààbọ̀ lẹ ààbọ̀ wọn gbọ́dọ̀ bá yín délé o torí ẹ̀ ti gbowó sẹ́yìn o ó hmm. lè ní èso ẹyọ kan tẹ́ ẹ bá mú lọlé nítorí pé ẹ ti gbowó sẹ́yìn ẹ sọ pé kí wọ́n sanwó sẹ́yìn fún yín pẹ̀lú èso tẹ́ ẹ lò. Hmm. níṣẹ́ lẹ sọ fún bàbá ń sẹ́kọ́ rè sọ fún yín hmm. ẹ̀tọ́ wà lẹni tẹ́ fẹ́ pèsè lọ́lé ẹ̀ mọ̀ kó lè nìyẹn ni hmm. gbogbo ẹ̀ lọ́lọ́run bí ilé rẹ̀ ń jọ gbẹ̀ndàlù so ká tó wá pé bàbá télọ̀ tó tán ti gbéṣẹ́ fún tó ti pẹ́ so àwọn sẹ́wọ̀n yìí àmẹ́ni tó ní mọ́ àwọn aṣọ yìí sì kúnlẹ̀ gèlè mà tá a lè kó tọ̀rọ̀ a wọn ò bẹ wá pé tẹ bá rántẹ́ bá fi tọ̀rọ̀ so ẹ̀yin náà sì sọ wípé wọn ò kó fún mi pé kí n bá wọn fi gba gbogbo àyè ní ṣọ́ọ̀pù mi <laughs> so ẹ̀yin ẹ̀ wàá bá wọn kó pamọ́ ẹni tọ́lọ̀ ń bá mú wá hmm. so ẹ da aṣọ rẹ̀ padà fún ní ríran yóò sì sanwó yín ètò bá lóun ti san kọ́ máa gba aṣọ rẹ̀ lọ hmm. kódà bẹ́ẹ̀ bá kú ẹ̀ tún fi ilẹ̀ fẹ́ni tí ó kù wípé àyè bàá mà. Hmm. àìbàámà hmm. torí ká má bàa di pé a gbé wàhálà lọ sọ kéyàmà hmm. bẹ́ẹ̀ náà làwọn bàbá ti ń tún rédíò sí àwọn bàbá ti ń tún tẹlifíṣàn sí àwọn dvd sẹ́mi ọ̀pọ̀lọpọ̀ yìí tá a fi pàtẹ sí ṣọ́ọ̀pù wọn tá a fi ń ah, polówó sẹ́ tẹ́ni ẹlẹ́ni ni wọ́n ní kọ̀ wá gbà àwọn ti sọ di tiwọn kọ́lá àwọn máa tún ní ìṣe tí wọ́n tún tà ah. sọ gbogbo ẹ̀ lẹ́sàn-án wo rẹ̀ tó bá dijọ́ gbẹ̀ndàlùkìyàmù ọjọ́ bó ti ṣe jẹ́ mi ẹ ló kọ yín o. orúkọ mi ni abdul fatah láti pàtẹ́mọ́tà. kí ni ìbéèrè yín. ìbéèrè mi ni pé ẹ̀rọ tí mùsùlùmí bá kú hmm. bóyá bíi for example bóyá bíi irú ghana nation tí wọ́n ní àwọn jókòó ọjọ́ kẹta níbẹ̀ so fún wa sọ pé tó wà nàìjíríà pé ẹtún lè jókòó ọjọ́ kẹta ní nàìjíríà tó hmm. tọ́ súnà àbí kò tọ́ súnà. àkọ́kọ́ ọjọ́ kẹta ń ga ṣe súnà ni. <laughs> ẹ ṣe sùúrù. ọ̀dà ẹni ẹni wọn ti jókòó. ọkọ tí mo sọ pé wàhánà ńlá wàlẹ́ àmúdùlẹ̀ lá ọ̀dà ọlẹ́tọ̀ àbí kò níbo. wọ́n ní tókù bá tún kú tán ká tún máa ṣe ìbáná lára àbí. àkọ́kọ́ ni pé bóyá lójú ọ̀nà páwọn èèyàn sì fẹ́ gbẹ̀sán ọlọ́run yìí náà ni. Hmm. so abẹ́bẹ́ la máa gbé sí torí pọ̀pọ̀lọpọ̀ bá ṣe ń béèrè béèrè mi kò ṣe déédéé pẹ̀lú òfin ṣẹ̀ríà. Hmm. ẹ rí i pé ó ní wọ́n ti ṣe jọ́ kẹta ń Ghana wọ́n tún wá sọ fẹ́yìn tẹ̀ wá Nàìjíríà pé ìyẹn tún ṣe jọ́ kẹta àbẹ́ rí nǹkan mẹ́ ọ. Hmm. àkọ́kọ́ ìjọ́ kẹta ń gan ta ni ẹ ṣe. ọ̀dá dálẹ̀ lásán níta takotọ lọ takotọ anabi muhammed sallallahu alayhi wa sallam ọjọ́ ń bí ọ̀dọ̀ wa nìkan lòkú ti kú wọn ò ti máa kú tẹ́lẹ̀ hmm. tó fi wá jẹ́ gbogbo àwọn àdádálẹ̀ tí ń horú làwọn tẹ́bàtì hmm. láàmúra sí ọ̀pọ̀lọpọ̀ sọ pé fitamin ti ń ronjẹ nu ẹni kò lè sọ fún wa kókòdá kódà bá tiẹ̀ gbà kókòdá àlè o oúnjẹ òkú abẹ́rẹ́ rí nǹkan mẹ́wọ́. tó ah. gbogbo eléyìí èèyàn rojọ́ tí èèyàn bá hmm. pàdé torí pé o ò lè sọ fọ́lọ́n pọ̀ gbọ́ ma èyí tí wọ́n máa pé àìgbọ́ òsè àìmá ti bù ẹni tó gbọ́ tí ó gbà ní òròjọ́ níwájú ọlọ́run tó bá dijọ́ gbẹ̀ndẹ̀ òkè àmì hmm. tó ń torí de ẹlẹ́yà dáadáa lẹ̀ ń gbogbo nǹkan hmm. kódà mo ń gbà tí ó kọ́kọ́ fẹ́ béèrè mo rò pé tó fẹ́ béèrè ni pé ẹnìkan kún Ghana <laughs> wọ́n ti wá ṣe sọ̀látùl jànáza sí lára táwa náà lè ṣe sọ̀látùl jànáza sí lára ńṣẹ́ láti Nàìjíríà sẹ́wọ̀n hmm. kẹ́rù hmm, eléyìí wọ́n máa ń ṣẹlẹ̀ kẹ́rù eléyìí náà ìtọ́ dọ́gba jù lábẹ́ òfin ọlọ́run ni pé nígbà tá a ti rí dájú pé wọ́n ti ṣe sọ̀rọ̀tò jànáza sí langana àbùkátà hmm. káwọn tún ṣe máa ń bì tiwa kan ní pé ká ṣàdúrà ránṣẹ́ pé kọ́nà bá a foríjìn kọ́ bá a kẹ́ kọ́ bá a gẹ̀ lẹ́yìn ìjàbọ̀ ṣùgbọ́n a ní tó kú bá kú ká máa ṣe sọ fún aláǹlá alhamdulilayi ẹnna ma ko gbogbo ẹnna kada o balẹ̀ bíbá bí ìbọn inna lillahi wa inna ilayhi raji'un láti inú alukur'an gan lọ́lọ́run ti kọ́ wa alladhina idha asabatuhum musibatun qalu inna hmm. lillahi wa hmm. inna ilayhi raji'un hmm. ntọ́lọ̀ ní kẹ́ máa sọnù kada o bá dé. allahumma ajirni fi musibati wa akhlif li khayran minha bẹ́ẹ̀ la nàbì sọlá àṣìlá tó ní kẹ́ẹ̀ máa wí ọlọ́run pẹ̀lú mi nínú àdánwò tó bá mi yìí o èyí tó lóore ju àdánwò tó ṣe mí lọ ní kọ́ bá ń fi jà àárọ̀ rẹ̀ ṣe eléyìí ni tá a máa wí iná ìjẹ́ bó ṣe jẹ́. yàrá tó fẹ́ni kan sọ pé àwọn táwọn ti ń wí látàrí àwọn bàbá àwọn bàbá yìí wọn ò tẹ̀lé súnà nàbì sọlá àṣìlá wọn ò tẹ̀lé ní alukurani wí hmm. alukurani sẹ́fà gbọ́ Eh, ẹ ṣeun gan ni jazakumullahu khairan ẹ jẹ́ kí n máa fi tó wa létí pé wá síta gbangba tí a pè ní hudan wa bushra tó máa ń wáyé ní gbogbo sátidé àkọ́kọ́ tí ó bá bẹ̀rẹ̀ oṣù kọ̀ọ̀kan eh, tó sì tún wá jẹ́ ti oṣù yìí yóò tún bẹ̀rẹ̀ ní ọ̀la ọjọ́ sátidé ní Ògbómọ̀ṣọ́ Central Mosque ọjà àgbo ní dédé agogo mẹ́wàá òwúrọ̀ gẹ́gẹ́ ten a.m. prompt eh, aláṣẹ àti olùdásílẹ̀ alimọ̀dínà center ẹ̀ṣánú ajẹ́lógún àṣọ Sheikh Dr. Shamdeen Gbadebo ọ̀rọ̀jì àwọn náà ni wọ́n mọ̀ dá wa lẹ́kọ̀ọ́ lórí àkòrí tí a pè ní ìlara ìlara pàápàá jùlọ ìlara tó bá adé níta adé yìí nílẹ̀ Yorùbá kí Allah kó ṣe ràn fún ẹnìkọ̀ọ̀kan wa ká sọ fáwọn tí ó bá gbọ́ kí Allah kó sì san wá ní ẹ̀san lórí lórí rẹ̀ láyé bí àti ní ọ̀la ọjọ́ àgbéǹde ẹlẹ́kíyàmọ́ ọpẹ́ pàtàkì lọ́wọ́ ẹrú Ọlọ́run tí wọ́n ṣe agbátẹrù ètò yìí kí Allah bá fi san wọ́n lórí láyé bí àti ní ọ̀la ọjọ́ àgbéǹde ẹlẹ́kíyàmọ́ ọjọ́ mẹ́jọ ìní òun náà láti máa pàdé pọ̀ ṣé ẹ kú ohun látàárọ̀ ọlọ́ọ̀bá yóò sẹ́yìn lẹ́sùn lórí yóò bá lọ́ra ẹ̀mí yé látàrí dáadáa lójú pọ̀ nẹ̀sìn Islam ọjọ́ mẹ́jọ lápàdé pọ̀ ọ̀làdùn níbi lòun lórúkọ tèmi jẹ́ títí ọjọ́ mẹ́jọ ọ̀hún ni mò ń kí wa ní kíkí ọlá kíkí ọlá kíkí tó sàlùbáríkà jùlọ yìí pé sálámù aleykum wa rahmatulahi